الذي أكرم الإنسانية بأفضل نبي بعث وأكرم رسول أرسل أحمده تعالى على جميع نعمه وأسأله المزيد من فضله وكرمه وأشهد أن لا إله إلا الله الرؤوف الرحيم الكريم الغفار وأشهد أن سيدنا محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبي سيد ولد بني آدم وأفضل خلق الله وأفضل خلق الله إن ذكر المرسلون فهو إمامهم وإن ذكر النبيون فهو خاتمهم الرحمة المهداة والنعمة المسداة والسراج المنير والنور الباقي المبين والهادي بإذن ربه إلى صراط مستقيم صلوات الله وسلامه ورحمته وبركاته عليه وعلى آله وصحبه المتبعين لنهجه المقتدين بسنته وعلى من سار على نهجهم واقتفى واقتصر على طريقهم إلى يوم الدين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل أيها المسلمون واتباع سنة نبيكم محمد صلى الله عليه وسلم ومعرفة سيرته في كل أمر من أموركم وفي كل وقت وفي كل زمان من أزمانكم فالله سبحانه وتعالى قد أمرنا بذلك ولم يعين له وقتا ولم يحدد له زمنا ولم يخصص له مناسبة قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عباد الله للناس في هذا الشهر الذي هو الشهر ربيع الأول الثالث من شار شار الله أهوال في الاحتفال أو الاحتفال بمولد النبي بمولد محمد صلى الله عليه وسلم واحتفالنا واحتفالنا واهتمامنا بموليه صلى الله عليه وسلم ليس كما يصنع الجهال والغافلون من الناس ليس بأن نقيم الزينات ونفى الرايات ونوزع الحلويات إنما احتفالنا به أن نتذكر هذا الرسول الكريم العظيم أن نعيش في ذكراه أي أن نعيش في ذكرى سيرته أو ذكرى رسالته صلى الله عليه وسلم إخوة الإسلام قد كان لبعثته صلى الله عليه وسلم نتائج مبهرة فقد نقل الناس من حال نقل الناس من حال إلى أحسن إلى أحسن حال من الظلام إلى النور ومن الضلال إلى الهداية ومن التخطف والحيرة إلى الأمن والإطمئنان أيها الإخوة المسلمون إنه من الصعب جدا أن نصل إلى الحقيقة الكاملة لشخصية محمد صلى الله عليه وسلم إننا لم نستطع الحصول إلا على لمحة سريعة منها فهذا محمد النبي ومحمد القائد ومحمد الملك حين ملك أمر العرب وأدان لطاعته عظماؤهم ومحمد التاجر حين يصير بين الحجاز والشام ومحمد الواعظ أو البشير النذير ومحمد الحكيم ومحمد رجل رجل الدولة ومحمد الخطيب ومحمد المصلح والمجدد ومحمد ملاذ اليتامى صلى الله تعالى عليه وسلم ومحمد حامل عبيد والمدافع عنهم ومحمد محرر النساء وهو محمد القاضي والحاكم ومحمد القدير محمد الزوج الوفي محمد الأب الحقوق محمد الجار حكيم ومحمد العابد الزاهد وقد كان محمد بطلا في كل هذه المهام الجليلة وفي جميع مجالات النشاط الإنساني على حد سواء صلى الله تعالى عليه وسلم عباد الله وقد بدأ محمد صلى الله عليه وسلم حياته يتيما إذ مات أبوه وأمه حامل وهم حامل حامل به لشهرين فحسب فلما أصبح له من العمر ست سنوات ست سنوات ماتت أمه فذاق في صغره مرارة الحرمان من عطف الأبوين وحنانهما قال تعالى ألم يجدك يتيما فآوى ثم تقلب حاله من صبي يتيم إلى لاجئ مضطهد في شعب بني المطلب وقد قاوم محن الدنيا وخرج منها سالما ليكون مثالا يهتدى في كل مرحلة مثالا يهتدى في كل مرحلة من مراحل الحياة ولم تقتصر إنجازاته صلى الله تعالى عليه وسلم على جانب واحد من جوانب الحياة لو أن العظمة تمكنت في تنكية وتطهير أمة مشربة بالهمجية والتخلق ومنغمسة بظلام أخلاقي مطلق فإن الشخص المتميز بالفاعلية والمليء بالقوة والنشاط الذي استطاع أن يحول ويهذب وينهض بأمة بأكملها ضارقة في الحديد كما كان حال العرب وجعلهم حملة مشاعر الحضارة والمدينة والمدنية والتعليم له كل حق في هذه العظمة ولو أن العظمة تمكن في توحيد العناصر المتناثرة والمتضاربة والمتشاكسة والمختلفة في الجميع في المجتمع برابطة القوة والإحسان فإن لنبي الصراع كل الحق لهذا الامتياز صلى الله تعالى عليه وسلم ولو أن العظمة تتمكن من إصلاح هؤلاء الغارقين في أوهام ومعتقدات خرافية معتقدات خرافية منحطة ومضيا وممارسات خبيثة مهلكة متعددة الألوان فإن نبي الإسلام قد بدد الأوهام والمعتقدات الخرافية والمخاوف المنافية للعقل والمنطق من قلوب الملايين صلى الله تعالى عليه وسلم ولو أن العظمة تمكن بنشر الأخلاق السامية فإن الأعداء والأصحاب شهدوا لمحمد صلى الله عليه وسلم بأنه الصادق الأمين ولو أن الفاتحة المنتصر رجل عظيم لو أن الفاتح المنتصر رجل عظيم فهو إنسان قد بلغ مرتبة مساوية للأكافر والقياصرة بعد أن كان مخلوقا بسيطا يتيما لا حول له ولا قوة وأسس إمبراطورية عظيمة ظلت كذلك على مدى هذه القرون الأربعة عشرة ولو أن الحب الشديد الذي يناله القائد هو المقياس للعظمة فإن مجرد ذكر اسم اسم هذا النبي صلى الله عليه وسلم له تأثير الرقية الفاتنة حتى في يومنا هذا على ملايين الأنفس المنتشرة في جميع أنحاء العالم أيها المسلمون لم يدرس النبي صلى الله عليه وسلم الفلسفة أو الحكمة في مدارس روما أو فارس أو الهند أو الصين وهذه بلاد واقية الآن ومع ذلك فقد استطاع أن يكتشف أن يكشف للبشرية أن يكشف للبشرية أصمى وأعلى الحقائق الخالصة القيمة وبالرغم من قوله أميا صلى الله عليه وسلم فقد كان يستطيع الكلام بفصاحة وحماسة ترفع الرجال إلى دموع الفرحة وما أنه ولد يتيما وبلا أموال دنيوية فقد كان محبوبا من الجميع شملت أيضا جميع أوضاع البشرية الاجتماعية يقول واحد يتكلم في كتابه الأبطال وعبادة الأبطال ويذكر محمدا صلى الله عليه وسلم يقول فلتسمه ولتدعه ما تشاء فلتسمه ولتدعه ما تشاء إنه لم يستطع لم إنه لم لم يكن إمبراطورا جليلا متوجها مثلما أعطي هذا الرجل لم يطع إمبراطورا جليلا متوجها مثلما أعطي هذا الرجال أعطي هذا الرجال أو هذا الرجل في ثوب ركعة ركع ركع بنفسي في ثوب رقعه بنفسي وإنني لأجد أن خوضه 23 عاما في التجارب الحرجة الصعبة يلتزم بالضرورة نوعا من البطولة الحقيقية والعجب من ذلك ما يقول رجل آخر اسمه بوسوت سميث هذا اسمه وهو نصران فقد كان رئيسا للدولة يتكلم عن النبي صلى الله عليه وسلم لقد كان رئيسا للدولة والجماعة جماعة تدين بدين بنفس العقيدة وقد كان يجمع سلطة سلطة ومقام قيصر والباب معه ولكنه باب بدون قيلاء الباب المعروفة وغرور وقيصر أي جمع ملك قيصر بلا فيلق أو بشود وبلا جيش عامل ولا حارس شخصي ولا قوة ولا قوة من الشرطة ولا دخل ثابت ولا دخل ثابت لو أن ثمة رجل كان له الحق في أن يري أنه يحكم بالحق الإلهي فقد كان هذا الرجل هو محمد صلى الله تعالى عليه وسلم فقد كانت معه جميع السلطات من غير أن يكون معه ما يدعمها أو يحافظ عليها فقد كانت بساطة حياته الخاصة متطابقة ومنسجمة مع حياته العامة صلى الله تعالى عليه وسلم لقد صارت مساحة صارت مساحة تقدر بمليون ميل مساحة تقدر بمليون ميل مربع شاة تصرفه بعد فتح مكة إن السيد جزيرة العرب كان كان يسلو نعله ويرفق أو يرفو ملابسه صوفية الخشنة ويحلب الشاة ويكنس البيت ويوكل النار ويقوم بأعمال أعمال المنزلية الأخرى التي يعهد بها إلى الخدم عادة وفي الأيام الأخيرة من حياته صلى الله عليه وسلم كانت المدينة حيث كان يقيم قد صارت أكثر وأغنى وكان الذهب والفضة متوفرين في كل مكان وعلى الرغم من الرخاء والاقتصادي من الرخاء الاقتصادي الذي كانت تشهده المدينة في ذلك في تلك الأيام فإن أصابيعا كثيرة كانت تمضي من غير أن توقد النار في بيت ملك الجزيرة يعني الرسول صلى الله عليه وسلم وكان طعامه يقتصر على الأسودان أي التمر والماء وكان أهل بيته صلى الله عليه وسلم يبيتون جوعا ليال عديدة متعاقبة لأنه ليس ثمة طعام يأكلونه في, تلك الليالي الله أكبر ولم يكن محمد صلى الله عليه وسلم ينام على فراش وفير وإنما كان فراشه حصيرا مصنوعا من ألياف النخل بعد يوم شاك طويل وقضى معظم ليلة معظم ليله بالصلاة وكثيرا ما كان يندفع إلى البكاء بين يد خالقه طالبا أن يمنع القوة للقيام بواجباته وكان كل ما ما يملكه يوم وفاته هو بدء دراهم كان ما بكى عند رسول الله صلى الله عليه وسلم بعد وفاته بدء دراهم قسم منها قضي به دين له وعود الباقي لبعض الفقراء الذين جاءوا إلى بيته يطلبون إحسانا وصاب الذي كان يلبسه صلى الله عليه وسلم إنما فاضت روحه إلى باريها كان به ركيا عديدا أما البيت الذي البيت الذي طالما انتشر منه النور هذه نقطة مهمة أخرى البيت الذي خرج منه النور نور الإسلام إلى العالم فكان مهتما لأنه لم يكن في المصباح زيتا لا حول ولا قوة إلا بالله لقد تغيرت الظروف المحيطة به صلى الله عليه وسلم وكان نبي الله لم يتغير تغيرت الظروف ونبي الله صلى الله عليه وسلم لم يتغير وكانت محمد نفس الشخصية سواء في حال النصر أو الهزيمة وسواء في حالة القوة أو المهنة وسواء في ساعة اليسر أو العسر فرسل الله وأنبياؤه لا يتبدلون كما لا تتبدل طرق الله تعالى وسننه ونواميه تتكلم في مجد وعزة رسول الله محمد صلى الله عليه وسلم قال إن أشهر الرجال صنعوا الأصلحة وشرعوا القوانين ووضعوا النظريات وأسسوا الإمبراطوريات فقط فهم لم لم لم يؤسسوا ولو اعتبرنا أنهم أسسوا شيئا يذكر أكثر من قوى مادية أو سلطات مادية كثيرة كثيرة من هارت وزالت أمام أعينهم أما هذا الرجل يعني محمد صلى الله عليه وسلم فإنه لم يحرك لم لم يحرك ويؤثر في الجيوش والتشريعات والإمبراطوريات والشعوب وال والأسر الحاكمة فقط ولكنه حرك وأثر في ملايين الرجال بل الأكثر من ذلك إنه أزاح الأنصار أزاح الأنصار والمذاهب والآلية الزائفة وأثر في الأديان وغير وغير الأفكار والاعتقادات والأنفس إن صلوات إن صلواته إن صلواته ودعواته المتصلة وأحاديث الغيبية أو مناجاته مع الله وفاته ونجاؤه وانتصاره بعد وفاته صلى الله عليه وسلم كلها أمور لا تشهد على أنه كان دجالا أو مدعيا للنبوة ولكنها تشهد على إيمان رافق منعه القوة لكي يحيي ويجدد العقيدة وهذه العقيدة كانت ذات شقين هما وحدانية الله تعالى وأن الله ليس كمثله شيء فالشق الأول يثبت لنا ما شاء الله يعني في من الأسماء وصفاته والشق الآخر أو الشق الآخر ينفي عنه ما ليس له أي ما ليس لله سبحانه وتعالى ما ليس له سبحانه وتعالى فهو حكيم وخفي ورسول ومشر ومقاضي وسيد على الأفكار ومهي ومجدد للاعتقادات المعقولة والمنطقية ولدين بلا تماثيل ولا صور ومؤسس لإمبراطورية واحدة لإمبراطورية واحدة روحية أو دينية هذا هو محمد صلى الله تعالى عليه وسلم أما حكم الاحتفال بذكرى مولد النبي صلى الله عليه وسلم أيها الإخوة المسلمون فقد اتفق العلماء كلهم على أن الاحتفال بذكرى المولد النبي بدعة لم يعرفه النبي صلى الله عليه وسلم ولا الصحابة الكرام ولا من اتبعهم ولكنهم اختلفوا قديما وحديثا في حكم الاحتفال بذكرى مولد النبي صلى الله عليه وسلم إلى أقوال ثلاثة ومنهم من أنه من رأى من رآه من البدع من رآه من البدع الحسة ومنهم من أنكر وجعله من قسم المبتدعات المحرمة الداخلة في يوم قول صلى الله عليه وسلم آه، الداخلة في يوم قول النبي صلى الله عليه وسلم وإياكم مدسات الأمور فإن كل محدثة البدع وكل إن كل بدعة ضلالة أقول الثالث منهم من ذهب إلى جواز الاحتفال بذكر مولد النبي صلى الله عليه وسلم وقيده بشروط منها أن يكون في يوم واحد وأن يخلو من من إضاعة الوقت والصلاة والمال وأن يخلو من الاختلاط بين الرجال والنساء وأن لا يكون في تجاوز في المدي الرسول صلى الله عليه وسلم إثرام وغلو الأمر الخامس من شروطهم an yakuna fihi Allah ya fihi shirkiyat adúpẹ́ fún ọlọ́run wa ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ẹni tó gbé àti gbogbo ẹni tó jẹ́ pé ìdarí gbogbo sánmà àti ilẹ̀ ọwọ́ rẹ̀ ló wà gbogbo tí ń bẹ nínú ẹ̀ ní tí mí àti tí kì í mí ọlọ́run bá tó pọ́n àwọn ọmọ ènìyàn lé pẹ̀lú gbígbé ànábì kan dìde tó jẹ́ wípé tá a bá ń dákọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òun ni mọ́ mú wọn tá a bá sì ń dákọ̀ àwọn ànábì ọlọ́run òun ló pin wọn ọlọ́run ọba ló gbé dìde torí pé ó fẹ́ fi pọ́n tó rẹ̀ ṣàpọ́nlé ẹrú ẹ̀ ẹ̀dá ẹ̀ káàkiri orí ilẹ̀ ayé pátápátá ànábì náà sallallahu alaihi wasallam ó ní kẹ́ ọlọ́run tọ́lọ́run ti kẹ́ gbogbo ayé kọ́lọ́run jẹ́ ádámà pé ìkẹ́ni òun náà ní ọrẹ tọ́lọ́run fi pa gbogbo ayé òun nìmọ́lẹ̀ tọ́lọ́run jẹ́ kí tọ́lọ́run fi ṣe tó fi ká òkun kúrò fún gbogbo ojú dúdú òun lolùtọ́ni sọ́nà lọ sójú ọ̀nà tọ́lọ́run bákan náà là ń bi ọlọ́run ọba àlékún kí àtìgẹ́ rẹ̀ kó máa bá nàbì náà sallallahu ta'ala alaihi wasallam àtàwọn sọ̀hábà àtàwọn ará ilé rẹ̀ àtúgbẹ́ tó tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ àtẹ̀ntó tó máa sojú kòkòrò títẹ̀lé títí di ọjọ́ ìgbéra rẹ̀ mo rọra ọ létí láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba tó kasi sì mọ̀ nípa ìgbésí ayé ànábì sallallahu ta'ala alaihi wa àwọn kan wọ̀nyí a kan yọ sọ nínú gbogbo ẹ̀wọ̀n kasi sì bẹ̀rẹ̀ bá ṣáájú ká tẹ̀lé súnà ànábì ká wá ìmọ̀ nípa bá ànábì ṣe lògbèsè ayé torí pé a fẹ́ kódà ọ̀ràn yẹn ni. ọlọ́run ọba ó pa wá sọ yìí ló fi ọlọ́run bá wa sọ wípé inú sọ́tìlà àzáàbá yà kan ti wà ní. àwòkọ́sì dáadáa ń bẹ fún ilẹ̀kara ànábì sallallahu alaihi wasallam fún gbogbo ẹni tó bá jẹ́ pé wọn kan àti bọ́lọ́run bá pàdé tó nífẹ̀ẹ́ mi sí pé òun fàyè lẹ́njọ́ kan òun sì padà sọ́dọ̀ ọlọ́run eléyìí jẹ́ ká mọ̀ pé ọ̀ràn yẹn ni wàlẹ̀ yóò mọ̀lẹ́ ààfẹ́ tó sì ran kàn yín pé àlùkìá kó mọ̀ wà kọ́ sí látara ànábì sallallahu alaihi wa sallam. nínú oṣù eléyìí tá a wà yìí tí sí oṣù Rabiul Awwal àwọn èèyàn pín sí oríṣiríṣi ọ̀nà nípa sáàsẹ̀ ẹ̀yẹ àbáṣẹ̀ ẹ̀yẹ sáàsọdún àbánisọdún iná ló bí kọ́lidé máa wáyé gẹ́gẹ́ bí ìjọba ti máa rẹkọgnáìsì oríṣiríṣi ọ̀nà àwọn èèyàn pín sí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà táwọn èèyàn pín sí ẹni tí ń sọ̀rọ̀ tí ń sọ ìdókítọ́rù Yusuf al wọ́n ń bẹ láyé kọ́lọ́n sọ lè fún àdúgbò fún wọn. inú àwọn ọmọ lágbáwá ni wọ́n sì gbìyànjú tó pọ̀ sójú ọ̀nà ẹ̀sìn. wọ́n wá ń sọ nínú àkọsílẹ̀ wọn kan ni pé kìí ṣe báwọn òpè ti ń ṣe lẹ́yìn tọ́rọ̀ ìsìláàmù bá yé òtún ṣe pẹ̀lú bíbí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kìí ṣe pé ká lọ dá sọ kìí sì ṣe pé ká lọ ta àsíá tá a fẹ́ síbì kan wọ́n ní kìí sì sí pé ká máa há àwọn nǹkan dídùn dídùn dídùn láti máa fi ṣàpẹẹrẹ ayọ̀ bọ́yọ̀ oúnjẹ àbí nǹkan mímu ṣùgbọ́n anna dada karọ hada rasulil azim wọ́n ní ká jẹ́ ká nàbí gbẹgbẹ ọmọ ọbẹ lọ́kàn wa. àyìnà ń ṣàfihàn kọrọ ká máa sẹ̀mí lẹ́yìn tí ń rántí ẹ̀ ká máa sẹ̀mí lẹ́yìn tí ń rántí bó ti ṣe lògbé fi ayé ojú rẹ̀ rí pọ̀ ojú ànábì rí ìwọ̀n bá títí náà láàlè mẹ́nu bá ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fẹ́ ká gbé sọ́kàn láti mọ̀ ní pàápàá jùlọ tásìkò tí àbí bá dé àmọ́ rántí pé ah, àsìkò yìí ló tún dé yìí nígbà tí ẹni tó lọ́run rán tó fi sàánú fún gbogbo ayé yìí tó sì kan àdánwò tó kàn yìí kì í sì ti pọ́lọ́run bá pàtì àbẹ́rẹ́ náà rí ti tóbi ọlọ́run kì í ti pọ́lọ́run bá pàtì ló fi kan àwọn àdánwò bẹ́ẹ̀ ẹni ọlọ́run láti bẹ̀rẹ̀ dé parí

àwọn àbáyọrísí kan mọ̀ tibẹ̀ jáde tó tóbi tó jẹ́ pé òun gan-an ni àtúbọ̀tán rẹ̀ fún gbogbo mùsùlùmí tó bá wáyé àbí gbogbo ẹ̀dá tó wáyé tó sì jẹ́ mùsùlùmí òdodo. torí pé gbígbé ìdìde tá a wí yìí ó sún àwọn ẹmọ èèyàn kúrò lágbọn ibìkan ó gbé wọn ságbọn ibòmíì agbọn abọ ló ti gbé wọn kó inú òkùnkùn birikiti tayé ta à pè lójú dúdú nínú àánú tá lókùnkùn ó lè má yé tó nínú àánú tó àánú tó dojú ẹ̀ àánú tó jẹ́ pé èèyàn lè má gbọ́ fèrè wọn tí ó bá nù kò ní gbọ́ ti yẹn lọ́mọ èèyàn wà kó tó di pa dìde ọlọ́run èèyàn bẹ nínú ọpọlọ tó ti dàrú ṣùgbọ́n tó ń mọ̀ nípa ó sì ti dàrú pàtàkì àmọ́ ìgbédìde ànábì sọlọlọ sọlám ló tọ́ ọpọlọ yẹn tó ló fi jẹ́ yẹn kò rọrùn ká lè mẹ́nu bà gbogbo nǹkan tí kódà bí ìbá ṣe lórí kóṣùbà kó jẹ́ lórí lẹ́kṣọ̀ tá a fàṣìkò sí àbí sẹ́mínà tá a dágbà tó pọ̀ sí àbí kí èèyàn sọ díẹ̀ nípa ìgbésẹ̀ ànábì sọlọlọ sọlá àlè ọ̀sálà ìnáfà kan olùmọ̀ mi sọ wípé. ó ní muhammadu nabi àkọ́kọ́ ni pé ànábì ni sallallahu ta'ala alayhi wa ẹni tó lọ́wọ́ bá mí sí kọ́ ìdù ni adarí ayé ni ayé ló darí ṣe mọ̀ pé orípa tó fi lélẹ̀ nípa dídarí ayé bí tó sì wà láyé náà ni lódò ìgbà tí mùsùlùmí bá ń bẹ ayé tẹ́lẹ̀ ẹ̀rí gbogbo àwọn tí wọ́n ń darí ayé tí wọ́n ń darí àgbọ̀nbì kan nínú ètò tayé wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ ètò ń yí padà gbogbo ẹni tó bá tún dé tó jẹ́ mùsùlùmí òdodo dáná ní ìpínlẹ̀ ló ń bomi sí òrìkè ṣe lóṣèlú ayé nìkan olóṣèlú àlìkíámà òrìrì àlìkíámà ni àwọn olóṣèlú lè má parí ọ̀nà kan wọ́n lè bẹ̀rẹ̀ sẹ́ni ìbá àmọ́dá àtúntẹ̀ tó ti lọ kò jọ bẹ́ẹ̀ nínú ti súnà tànádì sọlọ́lọ́ ọ̀tá ọ̀gbẹ́ni tó bàjẹ́ àlìkíámà dáná ní ìpínlẹ̀ ní ìmọ̀ bomi sí yóò máa gbé lárugẹ èmi ò gbé kárí gan kò sí nǹkan míì tó mọ wa lóbi àwọn ọdún pé ànábì jẹ alikọọlì olùdarí ó jẹ alimọlì ọba gbogbo ròyìn níbẹ̀ lára rẹ̀ ní lábẹ́ ìdarí náà ló ti jẹ ọba torí pé gbogbo àwọn ọlọ́lá ọlọ́lá abiyì abiyì bọ̀rọ̀kìnní bọ̀rọ̀kìnní ilẹ̀ lárúbáwá wọ́n tẹríba fún wọ́n gbà fọlọ́n òun náà ni businessman tó tún ga lórí ilẹ̀ anábì náà mọ̀ ni sallallahu ta'ala alayhi wa sallam nígbà wo hiya yasiru bayna al-Hijaz wa Sham láti Madina lọ Sham lónìí kì í sẹ́yìn díẹ̀ ó yẹ pé wọ̀kọ̀ ni ẹ̀gùn bá lónìí kéèyàn ń ṣòwò láti Madina ó lọ ṣòwò ní Sham olówó náà wọ́n pè bí ẹ̀rọ kó Nàìjíríà gan ti lọ Dubai wọn ni àkódà àwọn ti di international eh, businessman àbọ̀lọ Ghana ànábì sòwò láti Hijaz Hijaz wọn ń pe Saudi Arabia ń gbà yẹn kò sí jẹ́ Saudi Arabia yóò sì máa lọ Sham wọn mú un lọ títí tó fi di pé ah, òun náà máa ń pọ òwò tóun náà ti wá di kó sòwò adarí nù ìjádari tó jẹ́ ìjá adarí tó jẹ́ iná ló fi daran darandaran tó ní sójọ́gà darandaran tí sì ń da ẹran perfectly tó sì ń gba commission nínú ìgbésí ayé náà lélẹ́yìí wa sallallahu ta'ala sallam kódà ó sọ wípé gbogbo àwa tọ́lọ̀ ń ṣe lánàbí gbogbo wa la dára tọ́lá afẹ́ da èèyàn afẹ́ da ayé èèyàn ọlọ́run wá ń tírèèni wa pẹ̀lú dídá ẹran tí èyí so nílà káyì ẹ̀ńtẹ́ẹ̀lì sọ fún pé jìdíjà lọ tí ó sì máa lọ ẹni tó jẹ́ pé ẹ ṣe sùúrù ẹran kan nínú ọgọ́rùn-ún tó takú tí ẹ bá filẹ̀ tí owókù ninety nine tí yóò bá lọ kò sí nǹkan kan nígbà tí ó bá yá tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù ẹran ọgọ́rùn-ún kan kò ní sí mọ́ èèyàn rẹ̀ èèyàn kó dọ́dọ̀ kò nígbà tí ò ní rẹran kó délé bẹ́ẹ̀ náà làwọn èèyàn àwọn èèyàn ó tún wá símpù jẹran lọ ṣùgbọ́n ẹni tó bá ti lè dáran yóò darí èèyàn yóò ti sùúrù pẹ̀lú ọmọ ádámà ó ní gbogbo àwọn tó lọ́n sí lánàá bíi làdáran rí sallallahu ta'ala alaihi wa sallam òun náà tún ni adájọ́ mọ̀tún lànàbì sallallahu alaihi oníwàásí ni oníwàásí ni wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam idha tó bá fẹ́ kótóbà ihmarra wajhuhu ojú rẹ̀ ó pọ́n wà á làwọ wartafa sawtu ohùn rẹ̀ ó sì ga ka'annahu mundiru jaysh ẹ sì rí kọmandant gbogbo ogun ló wà ní. torí pé ó fẹ́ jẹ́ kọ́rọ̀ tí ń sọ tó dọ́rọ̀ ọlọ́run kó wọnú ọkàn ọkàn àwọn tí ń gbọ́ òní símbò míì àfi bí àfi inú ọkàn tọrọ yẹn ti ń jáde bó ṣe ń jáde inú ọkàn kan ni ó mọ wọnú ọkàn míì nínú kan tó bá fún un lẹ́bùn rẹ̀ nù. Ànábì náà sallallahu alaihi wa sallam oní al-muslih oní máa ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn kì í fi nǹkan kan lẹ̀ wọn parí ẹ̀ rárá ànábì ó pèpè bójú kí nǹkan náà kéré tó níyàgbẹ́ mi inú àwọn àṣeyọrí tó sí inú àwọn àdámọ́ ọlọ́run tó ti sáré káṣíyọrọ ti di àwọn à ń pẹ́ àwa àyíká bá a máa gbọ́ táàtì kí ẹ̀fà gbọ́ ṣé ń gbọ́ wáyà wọ́n tẹ̀ wọ́n mọ̀ tẹ́tù ara wọn jàre. àbó mi ìta àti ẹ̀ ti sọ sọ sọ tí ò lójú tù tá a sọ pé wẹ́ tí a lọ fún fẹ́ ká ṣe ó dẹ̀rù ó dẹ̀rù ẹ̀kẹta tá a pè wọ́n. ànábì kì í ṣe bẹ́ẹ̀ o kì í fàwọn èèyàn lẹ́nu òkùnkùn bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam wọ́n ti pè ní alimuslim oní alimujadi ẹ̀ tó wá tí wọ́n ń sàfọ̀mọ́ ẹ̀sìn àwọn èèyàn ń sin ẹ̀sìn bálabàla tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ra wọn wọ́n ń tajà wọ́n ń ṣòwò wọ́n ń bímọ wọ́n ń gbéyàwó bó kìí sọ̀nà tó gbàgbà tọ́lọ́mù gbogbo ẹni tí ó bá wá padà síbi ní táwọn ẹni ṣàtúnṣe ẹ̀sọ́ lọ́lọ́ òtárọ̀ sọ́làm inú ojú dúdú àtànùbà yẹn náà ló wá wà nísìnyí o ẹni tí ń bímọ tí ò máa tọrọ mọ́ nínú Islam ẹni tí ń fẹ́yàwó tí ò máa tọrọ mọ́ nínú Islam ẹni tí ń ṣòwò tí ò máa tọrọ mọ́ nínú Islam níbàámu sí ní táwọn mú wá inú ojú dúdú tó burú ń bà yẹn inú ẹ̀ náà ló ti sẹ́kù sí wọ̀lẹ́yàdùbìlà ẹ tún gbọ́ nípa ànábì sallallahu alaihi wasallam òun ni wọ́n pè ní malazul yatama òun nẹni táwọn ọmọ òrukàn máa fi ara sí ọ̀nà tí wọ́n ńgbà tánábì ń bẹ láyé yẹn ni pé sallallahu alaihi ọkàn àwọn opó àtọmọ kìí ṣe pé torí ẹni tó kú nìkan àyípadà agun tó fẹ́ ṣẹlẹ̀ ni òun gan lè máa pa wọ́n lẹ́kún ju èyí tó lọ àgbà náà lọ torí pé bá a bá bẹ̀rù ọlọ́run bá dójú ẹ̀ á ti kí àwọn lóṣù mẹ́ta ká tó yọwọ́ bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọjá náà ọdún mẹ́ta mi kò sẹ́ni tó béèrè òpó yẹn mọ́ ṣùgbọ́n nígbà táwọn ẹni lọ ayé sallallahu ta'ala alaihi wasallam ọkàn wọn balẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run láàrin wa ni wọ́n ti pè ní mọ̀láṣúlì àtàmọ́ nìyẹn. òun náà òun tún ni hamil abid ọkàn àwọn ẹrú náà balẹ̀ pé ìyà ò ní jẹ wá àwọn ẹrú tí wọ́n ti ìdọ́mọlúàbí bí àwùjọ bíi táwọn bí wà làwọn náà wà ẹnìkan ò ní ráìdì wà sallallahu ta'ala alaihi wasallam torí máa dáàbò bò wọn sì sì fún ọ lẹ́tọ̀ọ́ wọn bákan náà ni muhammadu nisa olóńlá kírètì àwọn obìnrin ẹ̀rí ìkàwá yìí àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ìdàgbàsókè ayé àti èrèjẹ alùkìyàmọ̀ lónìí ni wọ́n tẹ̀tẹ̀ fẹ́ kó àwọn èèyàn kó lábẹ́ ìmọ̀lẹ̀ àti ìlànà islam máwọn fẹ́ liberate wọ́n yí sọ́nà míì islam ló liberate obìnrin ní ti jẹ́ muhammadu ni àtàrí rẹ̀ ká sọ wọn dọmọlúwàbí pé iná ayé rẹ̀ lẹ wà ẹ̀ wáyà nù àwọn èèyàn wá mọ̀ọ́mọ̀ gbéra wọn ti túláàsì pápá gbéra àwọn obìnrin wọn gbéra wọn síbi òkú ẹrú jọ̀hún ló kọ pé ẹ sáfi wálẹ̀ ẹja ti wa àfẹ́ máa wà lábẹ́ kẹ́ ẹ sì wà lábẹ́ ọkùnrin olórí rẹ̀ kí a mọ̀ kò sí ìgbádùn tí wọ́n lè jẹ láyé kò sípò tí wọ́n lè dìmú láyé tí wọ́n bá sílẹ̀ ara wọn kúrò lábẹ́ ọkùnrin àdánù ní ọ̀gbẹ́ rẹ̀ kí a mọ̀ kò síbi kò áwọ̀ fáwùjọ kan tí pọ̀npọ̀n náà yan ló léyìn òsínmọ̀ ṣẹlẹ̀ báyìí nísìnyí that is why tó fi jẹ́ pé generation tá ń produce ní ìsìn àbí tó pọ̀lọpọ̀ produce generation tó fẹ́ tó fẹ́ pa ayé run ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìpè fọmọ rẹ mọ́ orúkọ wọn ló sẹ́kù sí wọn la torí pé wọn níyà tètè pé àwọn ti wọ sàárè kò sáwọn ọmọ ò níyà mọ́ láyé ní tó ń bẹ lẹ́yìn kọ́ mọ́ bọ́ lára obìnrin ọkọjá bíbí mọ́ tí wọn bá fẹ́ jèrè ní ọgbẹ́rọ̀ rẹ̀ kíá náà ẹ̀kọ́ sóbìnrin tó ń tà gbogbo orú yẹn mọ́ anabi wa sọlọ sọlá muhariru nisa olùsọ pé ẹ̀yin obìnrin ẹ̀ tó gbé jẹ́ mọ́wọ́ pírikẹ́ lè jèrè ṣùgbọ́n wọ́n ti kọ̀ láti tẹ̀lé. bákan náà adájọ́ ni o alqadir ẹni mímọ́ ẹ̀ lọ́wọ́ bá ṣe azọ́gìn lè wá sí ọkọ ọlọ́wọ́ bá sànàbì sọlọ́lọ́ ọ̀tá àdàlù sọlá ní ẹ̀ bá jọ́kọ̀ọ́ tó fẹ́ sàṣeyọrí ànábì ní kó lọ wò ìsànábì ní kó lọ kà ìgbésí ayé nípa láì yẹn tó wáyé pàgbọ́n yẹn ló fẹ́ wò ó ní kó lọ kéèsì sọlọ́lọ́ òtàlù sọlọ́ ló jẹ́ pé tíyẹn bá ké tíyẹn bá ké súnà sànábì oníwàásí lòun náà máa jẹ fúnra ẹ̀ tóníwàásí kan tó jẹ́ pé àfa àníkà abáyé sọ̀rọ̀ ni ó ti bá rẹ̀ sọ tójú bẹ́ẹ̀ lọ wàláì làbí ó ti bára ẹ̀ sọ torí ẹnu kó jókòó lásìkò tí òbí inú mọ́ òun àáyá ọkàn máa wá ni àdìsí ọkàn máa wá ni bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń gbọ́ wà sí tí èso ní kéwú tí ó fẹ́ wà sí súnà ní gbọ́ ìgbà tó jókòó tó kọ̀ hàn sọlọ́run ìròrí tí ń bẹ fún gbà náà sọlọ́run ni kẹ́ ẹ̀ tó wá sálámọ̀ sí pé abẹ́ báyìí sọ̀rọ̀ ni o àfẹ́ràn ìlétí ni o ó ti rán ẹ̀ létí púpọ̀ sùúrù ti wọlá àfẹ́ntí kì í bá ṣe pé ń gbọ́ súnà torí sọlọ́run kóun fẹ́ fàmúlẹ̀ lóko ló fi jẹ́ pé ànábì sallallahu ta'ala alaihi wasallam eh, ó jẹ́ ó jẹ́ azawjul ọkọ tó ni tó mọ̀ ń pa ntọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ náà tó fẹ́ jẹ́ ìyàwó kó náà lọ wọlé ànábì àbíkọ́ kà àbíkọ́ tẹ́tí gbọ́. èyí tí wọ́n sọ nípa àwọn sàábé obìnrin tí wọ́n lọ ayé lásìkò ẹ̀ bákan náà nàbì sallallahu ta'ala wa sallam gbogbo dandan ká máa rántí nìyí tí ó túmọ̀ sí pé a mọ̀ à ń fíìlì pé ànábì wá sáyé sallallahu ta'ala wa sallam àlìjáàrù karim aládùúgbò lànàbì sallallahu ta'ala wa sallam sẹ́yìn ìfẹ́ kú òbí tó bá wà ó yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ aládùúgbò lónìí bí wọn ò lè kúrò ládùúgbò yín ẹ̀yin ó kúrò ń bẹ̀ àìmọye irú ẹ̀ rẹpẹtẹ. bákan náà nàbí sallallahu alaihi wasallam alẹ́ ábídù azahid aráyésá ni ìtumọ̀ aráyésá rẹ̀ díẹ̀ ó jẹyọ gbogbo ọ̀kọ̀ọ̀kan níbi tá a wá wí kò sẹ́ni tó ṣáájú ẹ̀ kò sẹ́ni tó lìdí o tọ́dọ̀ ló pírìtì ẹ̀ olóṣèwà àti ẹ̀ kò sẹ́ni tó ṣáájú rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni kankan tó ṣáájú ànábì sallallahu alaihi wasallam níbi ìwà kan níbi ìwà ààrẹ òun lọ̀gá kò sẹ́ni kan tó sì jìnnà sí pálapàla tó òun náà ló sọ pé eléyìí ò dáa òun ló sì jìnnà sí jù. tọ́ ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọlá ńlá ńlá tá a wá ń sọ yìí ó tọ́ kíkorò tí ń bẹ níbi ìjọmọ òrukàn ó tọwò kò tí ì gbáyé tí bàbá ò fi sí mọ́ ọmọ ọdún mẹ́fà ló wà tí ìyá náà ti lọ kò tí ì gbáyé tí bàbá ò fi sí mọ́ ó sì di ọmọ ọdún mẹ́fà ìyá fayé lẹ̀. èsì ń bẹ lára adùn tí níbi ìfararò ọmọ àti ìfararò wọn tọmọ náà ànábì ò yẹn láyé sallallahu ta'ala alaihi wa sallam bẹ́ẹ̀ bá ti wò ó bí kì í bá ṣe pé remote control gbogbo àwa pátápátá gbogbo ẹ̀dá ayé ọwọ́ náà ló wà ní. Ntí máa ń fa irú ìgbésí ayé tọ́nu yẹn máa ń bá rẹ̀ tí máa ń fa lílẹ̀ tí yóò sì lẹ̀ títí òsì kò láyé nù. Wọ́n á ní kí ló fà á? Kò rẹ́ni sọ. Kí ló fà á? kò ní bàbá irú ẹ̀ wọ́pọ̀ láyé lónìí bó wàá ní gíga tànẹ́bì ṣe tó bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam pẹ̀lú ogbó ẹ bó ti bẹ̀rẹ̀ láì adùn bàbá àtìyá òun ò tọ́wò débi tí ó mú dá kan ẹ wá kátà lè máa ròyìn nípa pé yẹn wà nípò ní gbogbo àwọn tí máa bẹ nípò láyé tá a lè sọ pé wọ́n fi pò sí dáadáa bóyá nígbà tí lágbájá wà nípò òun lógun báyìí ló ṣe nìdẹ̀kùn bá dé kò sírú ẹni náà tó wà nípò tó wá rí nǹkan kan mú ṣe yọrí tó tó tànádì sallallahu ta'ala alaihi wasallam pé ní téèyàn máa fi pò ó ṣe pé akódà nígbà tí wọ́n wà nípò ẹni báyìí báyìí báyìí báyìí gbó aláwọ̀ dúdú ni aláwọ̀ funfun ni wàláhì kò sẹ́ni tó fàṣẹ orí kànáàdì sallallahu ta'ala àfàlà tó jẹ́ pé àwọn tí ó sì Islam títí tí wọ́n fi kú láyé apákọ̀ àkọsílẹ̀ wọn bẹ́ẹ̀ bí àsọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n sọ nípa ànábì sallallahu ta'ala àfàlà. bákan náà ká tan ìwà àbí ẹ̀sìn tó jẹ́ kó sì ṣẹ́kù sínú ọkàn ọmọ ádámà àtàwọn àwà tó ga ìwà pọ́nlé tó jẹ́ pé tá a bá bá lára èèyàn àwọn èèyàn ó fún irú ẹni bẹ́ẹ̀ ní ọtọmátìkì ìwé ẹ̀rí ẹni ọlọ́run tó jẹ́ sànàbì ló sì ṣàlàyé àwọn àwà yẹn sallallahu alaihi tó dídí kọ́ọ̀tì fáwa láti ṣe bẹ́ẹ̀ lónìí tó ní wá lára tá a lérò pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ti di mógùn ó ti di dìdìrín ó ti dọ̀dẹ̀ láyé yìí tó jẹ́ pé wà tọ́nà sì fẹ́ ni ẹni tó píríjì ẹ̀ tó sì ṣe é onílànà nàbì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọmọ ara yóò fún ọ ní ọtọmátìkì ìwé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló sì lọ́dọ̀ lọ ṣùgbọ́n ní àwa a lè ṣe sùúrù rẹ̀ ní gbogbo orí tábánà mẹ́nu bá ìwà ọjọ́ lọ orí ilé ìlú kan lọ́rọ́ ó ti parí. ṣùgbọ́n gbogbo ohun tí jẹ́ àlàkàlàkù sáàmìyà righteousness lódìdí láì yọ̀kánlẹ̀ ànábì ló píìkì ẹ̀ sallallahu ta'ala alaihi wa sallam. àní sallam kò kẹ́kọ̀ọ́ ní Rome. kò kọ́ ní Italy kò kọ́ ní India kò kọ́ ní China kò kọ́ ní Amẹ́ríkà kò kẹ́kọ̀ọ́ mi kankan ní gbogbo àwọn ibi tá a dàtọ̀ àtàwọn àyè míì tábí sọ pé ẹ mọ̀ pé ó rìnrìn àjò púpọ̀ kẹ́kọ̀ọ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn títóbi títóbi táyé tẹ́ bá ń ròyìn lónìí ẹ má gbàgbé pé ẹ máa fi ìròyìn ẹ̀kọ́ kún náà ni wọ́n fi di báyé pariwo síbi lónìí tẹ bá wo sí ìfẹ́ ẹlòmíì tẹ bá ń gbọ́ ń pa ẹlòmíì báyìí ló jẹ báyìí ló jẹ tẹ bá rí sí ìfẹ́ pé òkè àbájọ àti egbò ibi tó dé ibi tó dé ibi tó dé nì nínú cv ẹ sọ pé gbogbo àjò yẹn ànábì òrìn o kò gba kọjá kò gba china kọjá káwá sọ pé ìyẹn lè rà lẹ́bùn ló jẹ́ ṣùgbọ́n tó ń ti bó ti jẹ́ ẹni tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ọkà tó yasafin olùkàlẹ́ àmàbí fasọ́ọ̀hà wàhámẹ́sà tẹ́lifà òrìjà ìlà dòmó ìfọ̀rà bó ti jẹ́ láàmú ọkọ̀ àwọn tó ọkọ̀ wọ́n ń bi léèrè pé kílẹ̀ wíṣà nínú èdè kan náà wàláhì làbí wọn kò háwùlẹ̀ àrọ̀bì sọ wípé báyìí òye wa ò ní sallallahu ta'ala alaihi wa sallam àná ó pọ̀ bẹ́ẹ̀ bí ẹ bá fẹ́ lè fi léyìn ṣe rìsáàjì kan lọ́tọ̀ wà láàyè yóò gbà fáyẹn yóò gbà mọ́tò àbí kejì. hadith sọ̀rọ̀ ọjọ́ kan sallallahu ta'ala sallam ó ní ẹ má fẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ má fẹ́ ẹ̀fọ́ orí àtìtàn ẹ̀fọ́ orí àtìtàn náà wí ó sì sọ déédéé lárúbáwá àwọn wọn ò bá gbọ́ yìí ká má fẹ́ ẹ̀fọ́ orí àtìtàn ìyákun wákọ̀dọ̀rọ̀ àdámọ́n àwọn ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ojúṣe ọlọ́run ọ̀sẹ̀ wàá ti tẹ̀sí rọ̀rọ̀ kì í sì ṣe pidgin ló sọ gbogbo wọn jọ gbọ́dọ̀ sọ gbogbo wọn jọ gbọ́ ẹ̀rín náà yìí náà ni èdè brokin ọwọ́ ní alimaratul hasna ọlọ́run tó rẹwà filimambiti su tó jẹ́ pé ìdílé ìbú ló ti jáde ṣùgbọ́n pẹ̀lú ọkọ̀ nínú èdè lárúbáwá tí ò yí àwọn lárúbáwá ti máa sọ̀rọ̀ o wá pọ̀ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà aráàfin kan ó tún sọ pé èmi mo mọ̀ ọ́n pè jù yín lọ òun náà sọ kalẹ̀ fún sáǹkà tó sọ pé ẹ máa kà á pẹ̀lú dídùn òun sí torípọ́rọ̀ ọlọ́run ọba ni ń ti tètè sí arí mi òun náà lẹ́nu tó kọ́kọ́ kà káwọn bàbá tó gbà wọ́n bí ànábì gẹ́gẹ́ bá ti sọ ọlọ́mọ òrukàn sallallahu alaihi tí ò ní ọrọ̀ ayé ọwá á jẹ́ pé òun aráyé ayé fẹ́ jù ẹ dákun já náà tẹ́ bá ń pariwo yẹn kan ní ìsìn wọ́n ń sá tẹ̀lé wọ́n ní náà o nígbà wálé ní ni wọ́n pín. wọ́n dẹ̀ pín bọ́ǹpítà agolo five hundred wọ́n dẹ̀ pín aṣọ ọ̀pá mẹ́fà mẹ́fà ìyẹn náà ń lọ bíi ń lọ bíi bí ọgọ́rùn-ún méjì ìgbọ̀n ìtànkà ní ìgbà fífẹ́ nìyẹn o èyí tí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lẹ wọ́n máa ń lẹ ọkàn wọn lóko ni o sọ̀rọ̀ pẹ́ẹ́nu tó rà pamọ́ ti kà yẹn gbogbo alájọ́ mọ̀ bí wọ́n ti lé ọkọ̀ lóko wọn máa ṣépè fún yẹn tọ́tà anábì ò ní ọmọ òrukàn ni kò ní nǹkan kan kí ló tó ń lọ tó tó jẹ́ tó nà ọmọ aráyé fẹ́ràn jù kí ló dé pé ẹni tí ò bá nàbì láyé sallallahu ta'ala sallam òun náà sì takú ó sì fẹ́kẹ́ mi òun bọ́ sórí súnà tànàbì sallallahu ta'ala sallam kò wọ́n tẹ́ ẹ̀ bá nàbì láyé fẹ́. wàláyà àánú ọlọ́run ni ó túmọ̀ sí pé ìsìláàmù nù ìsìláàmù gangan nù secret ìsìláàmù nù kò dìgbà tí yẹn bá rọrọ̀ ẹ̀yẹn ṣètò ọlọ́run ẹ sọ̀rọ̀ rí ọlọ́run wà kó lè ní àtẹ òsùnà àrẹ́bí náà tún sọ náà rẹ̀ sọ̀rọ̀ sọ́la oníṣẹ́ ìbátẹ̀ ní sẹ́ẹ̀dì sàrà ó ní ọ̀rìn kálímà tó dáa ọ̀rọ̀ náà sọ́dá kọ̀ lò náà ó lọ làwọn èèyàn nífẹ̀ẹ́ sí jihad ogun tọ́lọ́run bá pa aláfẹ́ kó jagun táwọn kèfèrí ti fẹ́ pa àwọn sọ̀hábà tán tí wọ́n sì jẹ wọ́n yà tẹ́mi wọ́n sì ń bọ́ lójú ànábì sallallahu ta'ala alaihi wasallam tánàbì sì ń fojú rí wọn ọlọ́run sì pa aláfẹ́ kó jagun títí dìgbà tọ́lọ́run fi sọ pé já ìdílé kò fárọ̀ al-munafiki wá gbógun tí wọ́n báyìí ní ìsìn ìwà ànábì sallallahu ta'ala alaihi wasallam nígbà náà kò lọ sí ogun kò sí rọmọ ogun tò ó sì rí wọn pín ó sì rí wọn gáìdì ó sì rí wọn sẹ́ẹ̀t ju kojú ọ̀nà tá ń gbà tí ọmọ ogun lọ láyé tòní tí wọ́n sì ń borí àwọn tọ́lọ̀ pẹ̀lú ìmánì wọn tọ́lọ̀ bá fún wọn àwọn kan sọ wípé nínú àwọn tí èsè mùsùlùmí wọn nígbà tó wá lágbára tán kérò wá pọ̀ lẹ́yìn ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí jagun wọ́n á gbé dà sọ́wọ́ ọ̀tún wọ́n á gbé alukuran bí alukurani tí wọ́n bẹ́ẹ̀ ní ìdá wọn sì lè gbó sọ́kọ́sá lè gbé ìdá kan sí ọwọ́ kan ó gbé alukurani sọ́wọ́ kan pé ó yá gbà tọ́ọ̀ bá gba orí ẹ̀ ó lọ sí ni sáwọn òpìtàn ti kú tán láyé ni ẹ máa lọ wọlé wọn fọ tó ja ogun mùsùlùmí ń ka nóvù nípa ìgbésí ayé ànábì tí bá kan sọ pé ti ní ìsìn náà tẹ̀tẹ̀lé sallallahu ta'ala fàlà bẹ́ẹ̀ bá lè ka nǹkan kan ẹ dákun lọ fà kọ́kọ́ lọ kà nípa al-futuhatul islamiyya wọ́n ti kọ́ gbọ́ ẹ̀ nínú àdìkásọ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn ogun islam ń ń àbí tí ò sí ń kì í so ń ń nígbà tí ń bẹ láyé gan ẹ wá lọ kà wọ́n káwọn tí kẹwàá wò sí yòó nǹkan àwọn kékeré tí ń jagun sẹ́ńgbà tẹ́rọ̀ wá pọ̀ sánù lábẹ́rẹ̀ sí máa gbógun táwọn èèyàn ọlọ́run ló ní ó tó gé báyìí ẹ̀mí ẹ̀ gbọ́wọ́ sí wọn padà kí ló ń bíbí ànábì sallallahu alaihi wasallam àpẹẹrẹ àlùkìámọ̀ ni òun là kọ́kọ́ nú àwọn àpẹẹrẹ kéékèèké bálùkìámọ̀ ti súnmọ́ ó ní wíwá sáyé mi bíbí tá a bíbí gbé mi dìde lójúṣe àpẹẹrẹ kan náà àpẹẹrẹ àlùkìámà nítorí pé mi àtàlùkìámà ìka méjì tó papọ̀ mọ́ra wọn nígbà tí sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ ó ní èmi àtàlùkìámà bá a ṣe rí ni ìyẹn ni pé mo ṣe wá yìí ẹnìkan kan ò ní wá mọ́ sáré òbí tán sọ ọlọ́run ti ń bọ̀ one thousand one thousand ń bẹ èyí tó bẹ́ẹ̀ lọ ti ń bẹ láàrin wọn mi ọwa jihad wo ló wá ṣẹlẹ̀ káàbí gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ tó ṣẹ́kù sórí ilẹ̀ láyé lónìí léèrè kánàbí ò tó kú ní mọ́kà ẹ sì wo yan sàábí tán pa ní mọ́kà ká kọ́kọ́ testify sí yẹn náà bó bá jẹ́ pé kò ṣeé sọ lọ́rọ̀ ẹnu ká kọ́kọ́ lọ kàwé ìtàn ẹ̀mí àwọn sàábí fọ́ ní mọ́kà anábì òsì nǹkan kan tó lọ́rùn sí ìpaláṣẹ ńgbà náà kódà ńgbà tó lọ́rùn tó wá paláṣẹ sallallahu ta'ala alaihi wasallam fi mọ́kà alẹ́ kódà náà sànàbí ọba jagun sallallahu ta'ala alaihi wasallam tọ́lọ̀ ń wá rọ̀jò mùsíbà àdó olóró àtìparun àti oríṣiríṣi àìsàn bú tọrọ táwọn kèfèrí lórí ṣé kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tó fi kó fi Mákà lẹ̀ fún ta ni ẹ fi maka lẹ̀ fún fi Mákà lẹ̀ fáwọn ọ̀tá mi jáde lọ sí agbábọ̀ tọ́lọ́n sì mọ̀ pé mákà mọ̀ wá nílùú ìsìláàmù padà kí ló tọ́lọ́n rọ̀ bẹ̀rẹ̀ gbà náà ṣébí torí káwa náà lè kọ́ sí ni pé ẹ̀ máa ń ṣe faradà bí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run báyìí náà ó sọ kíkorò ayé yìí wò ó tí ẹ̀ bá ń bẹ pẹ̀lú ọlọ́run kì í ṣẹni tó jẹ́ pé mùsíbà kan obìnrin sọ pé ìwọ̀n ọlọ́run sí irun ni wàá kí ní ìsinmi àbí kí ni tó fi jẹ́ pé èmi ni irú eléyìí tọ́ sí lẹ́nu ẹ bóyá wọn ṣàlàyé ìsìláàmù fún ọ tàbí ọ̀gbọ́yé ta ni máa tọ́ sí táàtì máa mọ̀ pé ní ọlọ́run ni. ẹnìkan sọ pé wàlùsùsámì yìí wàlùsàdì ọ̀hún náà kà máa fi ìta ẹ pé ànábì ní tẹ́ ẹ bá fẹ́ sọlọ́lọ́ ọ̀tàlọ́ sọ́làm ẹni tó sọ̀rọ̀ yẹn kì í ṣe mùsùlùmí ó ní ó ní làmìyá yúùtọ̀ ìmbùrọ̀ kóran ó ní akọni kan láyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé ẹnìkan tó láàmì làákà láyé kò sí tọ́mọ èèyàn tẹ̀lé mísílà náà ò sí àhádà rọ́jò gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀lé arákùnrin anábìnrin rìn fàásì sallallahu alaihi wasallam ó ní kò sí akọni kan tó láàmì làákà láyé tẹ́lẹ̀ máa sọ pé eléyìí lọ orìnrìn àjò báyìí ó débi báyìí ó lo iye ọdún báyìí ó darí àwọn yẹn báyìí tó bá sọ̀rọ̀ kan gbogbo ayé ti gba tiẹ̀ ó ní kò sẹ́nìkan tó so láyé tí wọ́n tẹ̀lé bí wọ́n ti tẹ̀lé ànábì sọlọ́lọ́ ọ̀sánṣọ́lá ẹ wá ẹ̀kọ́ ẹ̀kọ́ lè mí lónìí náà ó lóun ní sì ń wọṣọ tó yá kiri kò sẹ́nìkan tí wọ́n tẹ̀lé láyé bí wọ́n ti tẹ̀lé kásọ àsọ lónìí náà ta lónítọ̀ báàbá bá àkọsílẹ̀ èsì táwọn ní lọ́wọ́ iṣẹ́ ni ti ń títí sọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ kékeré káwá wòye sí náà láyé lónìí ta lónítọ̀ ta bẹ́ẹ̀ sọ ànábì ò sí mọ́ lónìí sallallahu ta'ala alaihi wasallam ẹ wo èèyàn tí ń sọ̀rọ̀ ẹ̀ ẹ wo èèyàn tí ń hùwà rẹ̀ bó ṣe hù ń gbà tó wà láyé ẹni tí ń sọ pé rárá ìtẹ̀sọ̀ yàrá sọ kò sì bá láyé ẹ wo iye bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí bẹ́ẹ̀ ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tí wọ́n sì fẹ́ kó jẹ́ pé orí bẹ́ẹ̀ làwọn ò fàyè lẹ̀ sí kódà bó ti burú tó ọmọ èèyàn tó káyé dàrú tó orí máa ń sọ̀rọ̀ yẹn àti bó ti kódà bó bá jẹ́ pé náà ni ó bá gbẹ̀ mí ẹ wo bílíọ̀nù àwọn èèyàn tó wà lórí yẹn láyé lónìí kò mọ̀ sánàbí náà ayé náà sọlọ́lọ́ sọ̀tọ́lá ọmọ sọ́ọ́lẹ̀ mọ̀ ni àwọn tòní àwọn èèyàn ń padà lẹ́yìn wọn tó bá dé stage kan táwọn èèyàn ti máa ń padà lẹ́yìn àwọn olóṣèlú yóò máa yà wọ́n lẹ́nu pé ah láìsí ìfagbára lẹ̀ eléyìí mọ̀ ti burú jù àpọ́nlé ni pé ńgbà tí wọ́n bá kú ní kò tán ojú ọmọ yẹn ó sì máa wálẹ̀ ààrẹ máa balẹ̀ pé sóun náà làwọn èèyàn síkù lẹ́yìn tó báyìí sóun náà làwọn èèyàn lẹ̀ lóko báyìí sóun lòún kọjá táwọn èèyàn kò sí báyìí láì sí bí ìgbà tó jẹ́ pé bá ṣe àgbàjẹ ẹnìkan wá sáyé lẹ̀ ó ti wà lọ́dọ̀ ọlọ́run ọba one thousand four hundred thirty six years. bàbá tó bímọ ní lónìí àbí tí ìbá sọ ní súnà ló bí lógún ó dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó ní súnà òbí wọ́n ti fàkírà bàbá wọn lẹ̀ àdìẹ ọkàn tó kọ̀lọ́pọ̀ bàbá ti sọ́kàn tí ò bá tọ́lọ́mù àwọn ọmọ ti yà fún bẹ nínú àánú ọlọ́run bá náà torí pé àwọn òbí máa bímọ ni ànábì náà sọ bẹ́ẹ̀ kó tó kó láyé ó ní gbogbo tí wọ́n bá sì bímọ sí náà ni wọ́n máa fi tréènì ọmọ wọn àwọn òbí máa bí tó bá jẹ́ mọ̀jú sí ìmọ̀jú sáà ni wọ́n sọ di mọ̀jú sí wọ́n sọ di sinna tó bá jẹ́ nasarani wọ́n sọ di nasarani wọ́n sọ di nasara tó bá sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́sàn náà wọ́n sọ di ọ̀rọ̀ ọlọ́sàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn wá àgbà náà yásíkò alẹ́ kìtà àkọọ́lẹ̀ ọlọ́run yóò wá wá àkọọ́lẹ̀ burúkú ni kọ́lọ́run yóò ṣẹlẹ̀ lé wa lórí ẹ̀yìn tí wọ́n bí sínú súnà nítorí sọ̀rọ̀ àwọn àkọ́ olódodo ti ń pè sákèésì tó wájẹ́ pé oníwà padà di mùsíbà àwùjọ padà di ẹni tó kẹ́yìn sọ́lọ̀ ọlọ́run ti ṣe àdánwò fún wa tó fàdánwò tó fún mi. ẹnìkan nínú àwọn mo eléyìí lẹ́ẹ̀kan wọ́n pè ní Bosworth Smith òun náà ṣe mùsùlùmí ó ní òun náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ta tó bá ti pẹ́ nìkan bẹ lọ́jọ́ láwùlẹ̀ hákùá

ó ní ọlọ́run ọba fún un kò wá sẹ́nìkan tó ń sọ̀pláì ẹ̀ bẹ́ẹ̀ bá rí kọ́ńtì kan kékeré ní ìsìn kéréje táwọn àwọn kọ́ńtì kan tó tóbi lágbàáyé bá sọ pé mọ̀wọ́ rí ẹ bẹ̀rẹ̀ ogun akọ̀ǹkọ̀gùn ránṣẹ́ lọ́nà ọba máa gapa ó ní ànábì sọ̀rọ̀ sọ́lá títí fi ń sagbára ó lẹ́nìkan kan sọ̀pláì ẹ̀ láyé ó ní sámà lọ́nà tí ń sọ̀pláì ẹ̀ kí nìkan náà kó wà ìmàníyà agbára ìmàn olóhùn làwọn àwọn àwọn àwọn àwọn ọba kaisara ọba rome àwọn yẹn máa ń ròyìn àwọn náà pè ní imbratoria àwọn alágbára ayé àwọn ẹ̀rú ti ń bá àwọn abitá ti ń ṣèjọba wàláhì ìtumọ̀ mi láyé láti láyé láyé láwò anábì ti ń bẹ ní Madina sọlọ́lọ́ ọ̀tàrà sọ́là lọ́dún kan nígbà tó ta nàbì láyé mọ́ kódà bákìrì náà ti ṣèjọba ó ti lọ ó ti kó lórí ilẹ̀ ayé Umaru ní khalifa ńgbà náà lẹ́nìkan bá wá látọ̀dọ̀ Irakil náà wọn bá Rome ló bá ló bá wọ mọ̀dínà ló bá bá ẹnìkan ní àbáwọ̀lù tónítọ̀ kan borí lé kókó tó ti sùn lọ ló bá sọ wípé ọ̀dọ̀ ààrẹ lọ́dọ̀ tàwọn lọ́hùn ọba kẹfìrí ìlò ń ti wá òun sì lọ sọ́dọ̀ khalifa Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu ó ní ẹni tí ń bá ọ sọ̀rọ̀ tí wọn náà bá sọ̀rọ̀ òun náà ni ọmọ rò ó ti káàkiri káàkiri káàkiri bó o ní ìlú ṣe rí bó làwọn èèyàn ṣe wà sí wọn á sùn lábẹ́ igi kan ó ní ọmọ rò ọmọ kàtọ́ọ̀dì lòún wí kì ṣe tiẹ̀ olóòun náà ni ó tètè ń dáná kó tó mọ̀ pé àlífà ló ń bá sọ̀rọ̀ mo gbàgbé ẹsẹ̀kẹsẹ̀ ó sì ń ka ewì lédè lárúbáwá ó tó bíi mẹ́jọ àbí méje tí lè rántí wọn tánìsì ṣùgbọ́n nínú rẹ̀ ni pé ó ní àmì ń tà nípa rí ńgbà tí ń wí ọ̀rọ̀ yẹn lọ síbi parí làmá àkọmútalẹ̀ adélábàáyé náà kò mú un ọlọ́kàn rẹ̀ ò déédéé balẹ̀ bí ẹ bá ṣe pé ẹ fi ọ̀pọ̀ òpó déédéé kílà déédéé ẹ fi rinlẹ̀ ẹtì dọ́gbadọ́gba. wànímtà náà mà kọ̀rírì lè àyín ní ha ní ha ìwọ́sùn lábẹ́ igi láì sí kankan ó ọba àtàwọn fẹ́ǹsì wọn ó tó ní ojú ìsọ́ tó jẹ́ ti yanjú àtòkúta ó ní síbẹ̀síbẹ̀ àwọn agbébọn tó wá kọjá fẹ́ǹsì ó ní síbẹ̀síbẹ̀ ọkàn wọn ò balẹ̀ ewì náà ló fi wí onífẹ́ǹsì wọn tó jẹ́ òkúta àtìyangí ẹ̀rú báyàn kátó wá sọ àwọn ẹgbẹ́ ìbọn tó dúró sára fẹ́ǹsì síbẹ̀síbẹ̀ wọn rí fọkànbalẹ̀ ọkàn àwọn tòní náà kọ́ tọ́ bákan náà Ànábì sallallahu alaihi wasallam inú ìròyìn tá a sọ lẹ́ẹ̀kan ni pé aráyé sámọ̀ ni àrí ayé sálà nàbí o sallallahu ta'ala alaihi wa sallam ó sì yẹ káwa náà ráyé sá àìráyé sá ń lẹ́ fi sóòfò púpọ̀ jù láwùjọ yìí pàápàá jùlọ gbàtàn sọ ayédáyé òṣèlú ẹni tí ò sí lóṣèlú gan para wọn jọ lóṣèlú lọ torí wọn pin dé wọn pin tó lóṣèlú gbé kalẹ̀ déédéé àwọn èso lóṣèlú o ṣùgbọ́n wọn pín nǹkan déédéé àwọn kan gbà kan wọn níbi kan làwọn gbèsè wọn ní sẹ́ẹ̀ bá gbèsè bẹ́ẹ̀ wọn àwọn para wọn tán ni. torí kọ́dọ̀ àwọn ló yẹ kó wà gbogbo ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ó yẹ kára yìí ta nínú ìròyìn ànábì sọlọ́lọ́ òtárọ̀ sọ́mi pé káànà yóò fi léwu náà àlà kí màá rán bàtà ìfún rẹ̀ sọlọ́lọ́ òtárọ̀ rẹ̀ sọ́là wà yọrọ ti kọ àwọn yọrọ fún ọmọlá àdìsá tó akọ tó ti yà tó ti yà sallallahu ta'ala alayhi wa sallam wàyà lè bò ṣáà àwọn abọ́tà ara ẹran ló sì fún wàrà ìtúfẹ́ mu àtàwọn ará alé wàyà kẹ́lẹ́ sùlbẹ́ àwọn àgbálẹ̀ ẹnu ilé ó ti gbangba ta ni ó ti ẹnu ẹ̀dẹ̀ ni àwọn gbà àmírù gbogbo ayé nàbíyù gbogbo ayé àti lálùkì àmà náà sallallahu ta'ala alayhi wa sallam wàyà kírun náà àmà sanná sáàrò tí ó sì máa fẹ́ ويقوم kóòmù bíi ẹ̀lẹ́ àmàlì lẹ́mọ̀nsílẹ̀ yàtì ló kọ́ a máa tàwọn sẹ́ẹ̀nù lẹ́mìí náà láti fi ràn wọ́n ara rẹ lọ́wọ́. ní ìgbà tó di fáwọn ẹbí okò láyé sọlọ́lọ́ ọ̀fẹ́rẹ́ alẹ́ wọ̀sánlám ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí í wá ní Mọ̀dínà kò dàbí ìtìpilẹ̀ góòdì yọjú àwọn nǹkan míì náà tó jẹ́ nǹkan táyé ó ń wá sínú Mọ̀dínà mọ̀lẹ́bí tó ti dìlú góòdì àti ilé epo pátápátá ní ìsìn tọ̀ báwọn nǹkan méjì yẹn ti wá pọ̀ tó sílvà àti gold láwọn àyè kọ̀ọ̀kan kó tó gbá nàbí kó láyé sallallahu ta'ala eh, ó máa ń sùn táǹdì àwọn ọ̀sẹ̀ mélòó kan máa ń kọjá wa iná èyí tí ò sì ní rú rẹ̀ ọ̀rọ̀ sì ti ń dé kó tó di kókó láyé. oúnjẹ rẹ̀ wọ́n pè ní asúwàdà nǹkan dúdú méjì wọ́n ti sọ wípé òun náà ní támúrù àtomi iná àwọn ọba alárúbáwá ìyẹn wọ́n ti tẹ̀mí kó tó di pé ọlá yẹn wá gbòòrò támúrù àtomi àti wàrà ẹran. bákan náà ará ilé ànábì sallallahu alaihi wọ́n máa ń sùn lébi láwọn ọjọ́ tó pọ̀ wọ́n sọ pé làyálé àdìdà sọ́tọ̀ ni pé àkọ́kọ́rẹ́ ẹ̀sìn náà fà jẹun alẹ́ àná nínú ilé àná bì wọ́n làyálé àdìdà jọ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn ò ní jẹun tí ó sì tẹ̀léra wọn tọ̀ kí n tó fà ní pé kò sóúnjẹ ńlé láwọn àsìkò yẹn kéde kí wọ́n fi ṣe fáàrí anábì sallallahu alaihi wasallam kì í sùn lórí ìtẹ́ kan tó ní láárí wọ́n ní laysa yanamu ala firashin wafir bí kì í ṣe ẹni òré àbí pàkìtì oríṣiríṣi ọkọ̀ tá a máa ń pè yẹn ẹyin tá a fọwọ́ tá a fọwọ́ hun fúnra wa ibẹ̀ ni máa ń sùn sí kódà lọ́jọ́ kan ọmọọ̀rọ̀ mọ̀kàtọ́ rẹ̀ bí aláwọ̀ sára ni ló sọ wípé ìwọ òjúṣe ọlọ́run fi ààyè tó wà tí ọlọ́run tó ọ sí bẹ lọ́hùn kí nǹkan orúgbọgbọ sí i ẹ wo ìhà yín tó dàbí ìgbà tó jẹ́ pé ìhà yín gangan lẹ́ni ànábì lẹsẹ jí ni gbogbo bí ti hún ẹ wà ní ìhà ànábì tó ń bẹnu tó lẹ azab. tó yẹ pé ń táwọn obìnrin wí tọ́jọ́ pé àyàwó ànábì sọ́lọ́ sọ́lọ́ sọ́lá tí wọ́n wí pé ẹ bá wa bẹ lọ́hùn ẹ wọ àwọn ọba kọ́ísára àwọn kẹ́ísárọ̀ àwọn róòmù àti France àwọn yẹn nu tòun tí wọ́n ti kọ́ sọ́lọ́hùn tó wọ́n ń gbádùn ẹ bá wí nǹkan kan fọ́lọ́ wọ́n sì mọ̀ pé ànábì wà nípò bẹ́ẹ̀ sọlọ́lọ́ sọ́lá sọ́lá ayé àmọ̀ tó sọ̀kalẹ̀ mọ̀ tún lè tó tó wá lẹ́ pé ayé lè fẹ́ kí wọ́n tún ilẹ̀ kẹ́ báyé lọ ìyẹn bẹnu sọ́tún làzábì táǹkàdò ní olónìí torí táwọn ará ilé wí tó bá yẹ kó ti sọ ọlọ́run bá lẹ bá fẹ́ ẹ̀yà àdìmú pẹ̀lú bó ṣe wà wọ́n bá yà sọ pé ìkùsárì náà Rasulullah ìkùsárì náà Rasulullah àtẹ̀sànábì àtẹ̀sànábì àwáyé o àwáyé o wọ́n bá yà àgbà fọlọ́n kíákíá ń bẹnu sọ́tún làzábì bóyá yàtọ̀ ṣe ti gani so ànábì ẹnìkan tó ráyé sáni eléyìí oníwọ̀nba díẹ̀ tá a lè mú wa níparí wọ́n ní ẹ wo Islam káàkiri gbogbo àgbáńlá ayé níbo ló ti jáde inú ilé ànábì sallallahu ta'ala sallam ṣùgbọ́n ilé ànábì gangan wọ́n máa ń dín dékọ́ọ̀tì láti rí epo tàn sí láńtà níbi tí ìmọ́lẹ̀ ti gba ayé tán pátápátá ibẹ̀ gangan máa ń sóògùn lọ́pọ̀lọpọ̀ wọ́n yìí sábà rí epo sí fìtílà sọlọ́lọ́ sálá àlẹ́ wàsálà. kódà anábì wàsálọ́lọ́ àlẹ́ wàsálà wọ́n san gbèsè kan lẹ́yìn ìgbà tó sì láyé mọ́ tó yẹ pé wọ́n gba oúnjẹ kan wọ́n àti ìsan ìgbà tí wọ́n kó láyé tán sọlọ́lọ́ sálá sálá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n wá fi kankan dógò aṣọ kan nínú aṣọ wọn wọ́n fi dógò síbẹ̀ pé tá a bá ti sanwó àgbàsọ. wọ́n ń pè yẹn ní rahnu tẹ bá fẹ́ fi nǹkan dógò ntẹ fẹ́ fi dógò yóò ní value tókó tẹ bá rówó bá tà á yóò ṣe déédéé gbà kò change tó kò fún wọn ò tí ànábì ò tí ì san tó fi kó láyé wa sallam wọn wá gbà nígbà tánábì kó láyé àwọn kan dé pé ọyọ ah, gáàrí kankan tẹ̀ ṣe ju kó ma wọ́n fi àwọn change kéékèèké tó kù san gbèsè àwọn mìfín tó wá dúró pé àbísọ ọlọ́run kò láyé tó ó yẹ ká tẹ ẹ̀rọ àánú kan bí ọmọ yàrá kó ìtukù fún ọ ní ọba fi kẹ̀kẹ́ mọ́. àbí àbí ayé ẹ̀rí kan gbọ́ pé ibì kan wọ́n ti pín wọn nẹ́bí sọlọ́lọ́ ọ̀tá àlọ́ sọlá pé ọmọ mélòó kan ló kù láyé ńgbà náà nígbà tí òsán nàbí láyé mọ́ ọmọ ẹ̀yọ̀ kan ló kù láyé àwọn oníwájú ogún bàbá ò sí mọ́ ìyá ò sí mọ́ ìyàwó ẹ̀ṣà ló kù láyé ìyá Khadija ti lọ́ ọmọ ìmọ̀mìnì ìyá wa ìṣàló kù láyà táwọn míì kò sí àgbọ́ pé ibìkan ni tí wọ́n ti pín gún o sallallahu ta'ala alaihi wa sallam àwọn ohun tá a fẹ́ ká dìmú nìyẹn so níwọ̀nba sókí ṣùgbọ́n pé à onímọ̀ ni mo lídì o kódà àfàdé ní eh, town hall ọ̀làmọ̀tún ni o kódà àtúnlọ̀kan lẹ́kọ̀ọ́ ìsìláàmù ò mú yẹn wá o ìtẹ́fẹ́ ká dì sọ́kàn máa fi lo ayé nìyí ọlọ́run bá kó sí rọrùn fún wa kó sọ alọ́mọ alẹ́yìn ànábì tó tọ́ sallallahu ta'ala wa sallam aqulu ma tasma'un astaghfirullaha ta'ala al-wasi'u innahu al-ghafur rahim اللهم انزل الإسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وانصارهم ضد الإسلام والمسلمين في هذه الديار وهذه البلاد وبلاد المسلمين الخاصه